kódà ìmọ̀ye ìgbà àwọn ò ní jẹun torí kò ní dáná àwọn làwọn máa tún ilé ṣe àti gbogbo àwọn nǹkan tí èèyàn mọ̀ pé obìnrin máa ń ṣe wọ́n ní kò ní ṣe so ẹ̀mí tí wàá fẹ́ bọ̀ ṣé àlùjánà ni káwọn fọkàn sí ni àbí gbádùn kúnlé ayé. Náà, ẹ̀ẹ́dùn sọ́lá alhamdulillah. wasalatu wasalamu ala rasulillahi wa ba'd nàbí ní ìdáhùn sí ìbéèrè yẹn ojú méjì ni màá fi wo ojú alákọ̀ọ́kọ́ màá dá ọkọ ìyàwó màá dá wọn nímọ̀ràn wípé ẹni tó bá jẹ́ àáfàá tó dúró déédéé nínú èròǹgbà wọn tí ìyàwó mà tọkọ náà tí wọ́n ní gbẹ̀kẹ̀lé nínú wọn tí wọ́n ti ń bá wọn dá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n ní kí wọ́n fún àwọn ní ìmọ̀ràn. nítorí pé ìgbà míì ọ̀rọ̀ tí yóò bá mọ̀ ìyẹn lè má mọ ìsọ rẹ̀ ṣáájú kí n má pèjú ìwà obìnrin kan àtọ́jà yìí pé ó wà lákàtà ẹnìkan fún bí ọdún bíi mẹ́ta látara wàhálà tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ ẹ̀ nígbà tí ó tẹ́yìn ọdún mẹ́ta bàbá rẹ̀ ó kọ́kọ́ ń tún láti ẹ̀ pé kó padà sọ́dọ̀ ọ̀kan yẹn tó bá àwọn kan tó ní ṣe pẹ̀lú ṣẹ̀rìkì ìyá àti ní ọkọ ń ṣe tó ní ṣe pẹ̀lẹ́ bọ tó ládára ìyàwó kú ònú márèèjì yẹn ó sákò ń bẹ̀ torí pé kò rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí mọ́ tẹ̀ pé ìdájọ́ tìyẹn ó clear wọ́n alákàtà ẹnìkan ẹnìkan ló ń fún nímọ̀ràn ló ń bá ṣe lẹ́yìn bí ọdún bíi mẹ́ta àbí mẹ́rin bàbá rẹ̀ wá bàbá rẹ̀ tó ti ń lé mọ́ kó padà sọ́dọ̀ ọkùnrin tó jẹ́ ẹni tó ti kú ní mùsùlùmí yẹn bàbá yẹn tún wá padà ló fáìmì wá rọ̀ pẹ̀lú ẹ̀ ó wá fà lọ sí ọ̀dọ̀ àáfàá àgbà kan tó jẹ́ pé ẹni yẹn tún ní ọjọ́ orí ju àáfàá àtàkùnkàn yẹn lọ. bàbá àáfàá ẹlẹ́kejì jazakallahu khairan àwọn bá wọn sọ tó wọ́n á padà wọ́n sọ fún ọ pé màá wá wá sí máa ṣe gbá máa ṣàwò tòun tí mo fẹ́ lò ò ní pé lẹ́yìn oṣù méjì gbogbo nǹkan tọkọ yẹn ń ṣe ó lọ ṣàlàyé rẹ̀ fún bàbá àfa àgbà kejì pé à nǹkan báyìí báyìí lọkọ mi ni à ń tà àfa àkọ́kọ́ dáhùn ní lọ́dà lọ ń tà àfa rẹ̀ àkọ́kọ́ sọ fún un kí n sọ bẹ́ẹ̀ ni pé ìgbà mi ọ̀rọ̀ mi wọ́n ní ilẹ̀ tí ò bá tójú ẹni sún àìmọ̀ òkun rẹ̀ rìn ká má bàa ṣe ààbò sí àwọn èèyàn ìní ó fi dáa kó jẹ́ pé táwọn ọ̀rọ̀ báyìí bá wá kákan má máa já wọnú ẹ̀ tó ìrírí fi hàn wá ó dà látọjú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé nígbà ní ẹjọ́ lè mọ́ balance tẹ̀ bá gbọ́ bì kan ẹ gbọ́ kejì ẹ wo obìnrin tó wá bá nàbí sallallahu alayhi wa sallam olórúkọ mi Safwan oní ọkọ òun Safwan oní tadribu ni ìdá sọlẹ̀ ó máa ń lù mí tí n bá ń kírun ó dẹ̀ máa ń já mi láwẹ̀ ó di mélòó ó ní wà láti sọlẹ̀ subha hatta tatlu ash-shams ọkọ mi etí kásùnbà títí tílẹ̀ òfin mọ́ ìgbà tóòrùn bá tó yọ tóòrùn ta sí lábá ẹ̀ yóò tó lọ kásùnbà ṣẹ̀mù pé ẹ̀tọ́ méjì ó kan obìnrin ẹ̀tọ́ kan tọ́lọ́hùn tó bá pẹ́ tí ò ní farabalẹ̀ ọkọ rẹ̀ mọ̀síbùn àwọn sọ ọkọ rẹ̀ ti dáràn nù ìgbà tó yọ ọkọ dìde ọkọ ni wà náà bí sallallahu alaihi wasallam mi nìyí gbólóhùn tó sọ wípé mo máa ń na ohun tó ń bá kírun ó ní fa iná tẹ́kọ̀ọ́ bí sọ̀rọ̀ tẹ́yìn tó bá fẹ́ kírun lóru ọ̀dọ́ lèmi ọkọ tó bá fẹ́ kírun lóru súrà méjì tó gùn náà Al-Qur'ani ni máa ké tó ọkọ òná ọkọ̀ kan lọ wọ kúrò níbi tó ti ń kírun pé ẹni ah, ah, tó kúrò lé yín wá ṣe òru ní àsìkò dídàdúrà ni tó ẹni tó kọ́ sí nìyẹn tó bá tún wá dọ̀sán alájẹ́ ó tún máa gbàwẹ̀ lọ ìlànà ìfisọ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ obìnrin ò mọ́ wàzọ́jú àṣà ìlàbí ẹni tó bínú tọ́kọ ò bá ti sí lájò obìnrin mọ̀ máa dà ẹ̀ mọ́ tí ti ṣe ní Ramadan tí ìbá ti sáwẹ̀ ọ̀ràn èèyàn àbáwẹ̀ tó yẹ pàtọ́kọ àtìyàwó náà jẹ́ ń gbà á àti pé gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀pọ̀ tọ́yì tẹ bá wò kéèsì méjèèjì èyí tó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ àtàlóhùn ní kéèsì yẹn tọkọ ní ẹ̀ ṣùgbọ́n téèyàn bá kọ́kọ́ gbé ẹjọ́ ẹ̀ẹ́fẹ̀ lè kọ̀ọ̀kan yẹn ń kó láti ibi tó wà ó wá délé ẹ̀kẹta ẹmọ tó sọ fún ànábì ó ní ya Rasulallah fa inna ahlu baytin urifa minna zalik ó ní ibi tá a ti wá bí kí n sọ pé èmi o bá mi o mẹ́ẹ̀mí o gbogbo àwọn ọmọ tí wọ́n bí bá a ti máa ṣe nù àsundàbọ̀ ni ìdánimùnà lámìnàkà nastaykiz hatta tatlu ash-shams tá a bá ti sùn tá a bá ti rẹ́ ń di wa ó dìgbà tó oorun ní máa ń jíà o kìí ṣe wàhálà èmi nìkan o anabi sallallahu alaihi wasallam arábìnrin ẹ lódò ọ̀dà tó bá ti jí máa kì so ló jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ àti ìyàwó wà tricky ni màá sọ pé kẹ́ni àfà tí wọ́n bá jẹ́ ẹni tó ń ní trust sí lọ́pọ̀ àti ìyàwó tó gbé nínú tó máa ń jẹ́ kọ́rọ̀ pọ̀ àti ìyàwó yanjú ó ní kó jẹ́ pé ẹni tẹ́ fi lọ ó jẹ́ àfáà ni ó jọjọ ọgbọ́n ni ó jọ̀rẹ́ ọkọ ni kó jẹ́ pé àtọkọ àti ìyàwó ẹ ní síkọ̀ nínú ẹni yẹn ẹjọ́ ní trust nínú ẹni yẹn tẹ́ ẹ̀ bá ti ní trust kò níyanjú abala kan yẹn kí ni abala ẹlẹ́ẹ̀kejì ni pé kò sápọ́lọ́jì ń bẹ abala ẹlẹ́ẹ̀kejì ni pé kò sápọ́lọ́jì nípa pé ẹ̀sìn wa kìí ṣe for better for worse ìlàlẹ̀ abad pé gbére náà ni àwọn òṣèṣìn àgbélébùú wọ́n ní àgbélébù ti ẹni nígbà míì tóbìnrin bá ṣe ọkọ fẹ́ kó kọ́lẹ̀ kíákíá tíyàwó bá tí wáyé pé ìyàwó náà lọkùnrin sì fẹ́ kó kọ́lẹ̀ kíákíá wà ilà sàádà tánàbí sọ ìfọkànbalẹ̀ yẹn kò ní sí ń bẹ̀ o anábì wa sallallahu alaihi wasallam mo sọ pé inú tó wù mí nínú tòmátà máa fà fún àdéhìí yẹn òun lè tún fẹ́ sọ yìí pé nkánà ṣùgbọ́n fi ṣe é tó bá yẹ pé nǹkan kan wà tó jẹ́ pé a sọ pé ṣùgbọ́n pé ẹ kíyè sára o ibi téwu ti ń wu yín rèé o fàfilmar ah tọkùnrin tó bá fẹ́ gbà kíyè sára kó wò ìyàwó tí ìyàwó bá dáa nígbà míì ọkùnrin ò ní ìdí àṣàṣì má wàhálà ti bá ṣé bá nàbí ló sọ fún wa arba'un mina ṣàkọ́ wa ọ̀mìnà ṣàkọ́ nǹkan mẹ́rin ẹni tí ó bá ti wà nígbésí ayé ẹ̀ inú rẹ̀ ò lè dùn kò lè ṣoríire tó bá lówó kò ní yọ tó bá nímọ̀ kò ní yọ alimara àti sùn ìyàwó òbu tó téèyàn bá ṣi ìyàwó fẹ́ tí ó dá anábíwá sallallahu alaihi wasallam zawwaja wa tallaqa zawwaja wa tallaqa anábìí fẹ́yàwó anábì sọlá àṣọlá ó fún yàn yàwó bákan náà ó kọ ìyàwó lẹ́ẹ̀ so náà wa talaq anábì fún yàwó anábì kọ ìyàwó lẹ̀ ṣùgbọ́n ká tẹ̀lé òfin tọ́lọ́run ọba nípa kátàbà fẹ́ ṣe obìnrin tí ò bá ti ní musa àádáwà fọfọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ alimọ́mọ́ ṣe é di mo kà lẹ́ẹ̀kan ibi tí wọ́n bá já ni pé ìgbà tó sọ pé orí lè wà ń bẹ̀ orí báyìí lè wà ń bẹ̀ tán fi ka orí mẹ́fà wọ́n ní wà á dà kúlúhù mọ́ al-imkan wọ́n ní gbogbo táwọn sọ yìí tó bá rọrùn pé kán jọ sẹ́kù oríire wà ń bẹ̀ ni o òní tó bá jẹ́ pé tí ò bá ti sí wọ́n ní wà ìlà fa al-imsak laysa bilazimi pé a ti fẹ́ra náà àjọ púpọ̀ ni wọ́n ìjọ púpọ̀ tí ò bá wọ́n ní yóò bá sanita kò bá ti ṣe sanmá tí ò bá ti ṣe san àmọ́ ṣe kíni ìgbà mi ń bẹ tó jẹ́ pé oníkàlùkù ibi kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìbẹ̀ lórí rọ́wà wàhálà ibi tí mo fẹ́ parí ẹ̀ sí ni ẹ̀ olùwàníwáyé yàtọ̀ farọ́kọ̀ ìyẹn nínú báàsù ni mò ń sọ yóò ní lọ́ọ̀fù kúlàmì sàátì tọkọ àti ìyàwó bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́wọ́n bá sọ yìí pé òun ó ṣètò ń fún obìnrin tí ó bá ti dalẹ̀ yí ọkùnrin rú ìyàwó sọ pé tó bá ti kọ́ lẹ̀ ẹ jẹ́ kí n fi kéèsì ìparí ẹ ọ̀rẹ́ mi kan wà fi súnmọ́ mi gan nínú tó jẹ́ kí n fún ẹni yẹn láàyè lọ́dọ̀ mi ó máa ń jọ àwọn èèyàn lójú pé báwo lẹni ṣe láàyè lọ́dọ̀ mi tó báyìí ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọ́ṣẹ́ ni ẹni tó jẹ́ pé ó lẹ́kọ̀ọ́ dé marhala magister ní masters lórí masharia ó ní láárí tó sì jẹ́ pé látara pa àṣìyàwó fẹ́ wàhálà lọ́tún wàhálà lọ́sì kéèyàn kúrò nínú ilé kíyàwó fèpè sí kó tún mọ́ lọ títí tó fi ní accident mọ́tò parẹ́ sẹ́mọ̀ ní kankan náà ni wọ́n bí sábàbí nígbà tá a jọ wá ń sọ̀rọ̀ ó wà sọ fún mi pé màmá tán bí àwọn sọ fáwọn pé lágbájá tó o bá ti kọ̀yàwó lẹ́rẹ̀ ò ní nísìnyí ọlọ́run wọlá pé kìí ṣe pé mo kórìíra rẹ̀ ṣùgbọ́n kìí sobìn ẹni ẹ̀ sì máa ń wò ó ipe nínú pé tán bá sọ pé èèyàn náà ń wà tó tún nífẹ̀ẹ́ èèyàn tó káàyàn kún kò síbi tẹ́ni ẹjẹ́ gan yóò sọ pé òun ní yóò dàpọ̀ mi torí èmi náà máa ń fi sin lọ́run pé ah, ẹni tó ayẹ ká jọ orí bákan náà tí wàhálà wa pọ̀ tó bá inú ìgbésí ayé ẹni ò lè dé kí n sọ pé mò ń tẹ̀ nǹkan kan lọ́wọ́ nítorí pé arrahimuna yarhamuhum arrahman yarhamu man fil ard wàlá sí yíyà ó tún jọ́ mọ́ kí ó bí tèmi náà á ìn lè fi ṣeré ìtumọ̀ abẹ́ lò ní pé ó sàwọn àmọ́ ìgbà tó wáyà tèmi náà wá rí àwọn nǹkan kan èmi náà sọ fún categorically mo ní àáfà tẹ́ ẹ̀ bá ti kọ̀yàwó yín lẹ́ẹ̀ mọ́ wà lé mi mọ́. èmi náà sáà náà màmá yín bá wọn. tẹ́ ẹ̀ bá ti kọ̀yàwó yín mọ́ wà lé mi mọ́. obìnrin yẹn complication kan mi ì ṣerú ẹ̀ rí mo kàn ń sọ ìkápẹ́lẹ́ experience mi mi ì ṣerú ẹ̀ rí pẹ̀lú ẹ̀dọ̀ ọlọ́run ọba kan ó pè mí sọ pé èyí tó nínú ìmúnilẹ̀ sọ̀rọ̀ ẹlòmíì màmá rẹ̀ wà sí ìyá wọn kan tó jáde láyé wọ́n lóbìnrin ó ba tiẹ̀ jẹ́ ó tiẹ̀ sì ń bàjẹ́ lọ. jákòtò lọ lọ́run olóríire mo fẹ́ kó súnmọ́ sàkánì mi o yà subhanallah inú fi ọlọ́run ọba ó kọ́ ọmọbìnrin yẹn lẹ̀ ìgbésí ayé yẹn yàtọ̀ last time tó wá bá mi wàláhì nǹkan oríire ló wá sọ fún mi nǹkan téèyàn rò pé ó lè ṣẹlẹ̀ sí lọ́dún mẹ́wàá ó rẹ̀ padà ṣẹlẹ̀ sí. ṣé tí mo ti lọ bó ṣe wà ní lìkì ló wà ní gbàǹjà ọkùnrin míì náà rí bẹ́ẹ̀ tẹ́gbẹ́ bàbá ńlá ṣùgbọ́n míì ni àdákù ọkùnrin míì ni tóbìnrin ò bá ti tóbìnrin bá ti rí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bí aláfikẹ́ Islam mo ní kìí ṣe ẹ̀sìn for better for worse wọnú sáré o bọ gbogbo wa ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ọba tá a bá ti páyọ̀ ọlọ́run ọba ọlọ́bó ga èdè wa barakallahu fikum náà jazakum allah khairan náà oníbèrè bẹ̀rẹ̀ pé ǹjẹ́ àwọn lè lo ring family planning torí pé gbogbo àwọn medical planning tí àwọn máa ń lò ó máa ń ní side effect ní ara àwọn so bákan náà ọkọ àwọn àwọn ọ̀dẹ̀ tí láǹfààní àti fẹ́ bímọ sí náà gbogbo àwọn family planning táwọn ń lò ó ní oúnjẹ ọlẹ̀ sọlọ́dẹ̀ ti fáwọn láwọn akẹ́ rẹ̀ tó pọ̀ díẹ̀ so pé sáwọn lè lo àwọn Yorùbá lẹ́bù range family plan. range family àwọn ìpètò sọmọ bíbí tẹgbẹ́ òòka ni <laughs> so òòka ni but oyún ò ní wáyé. ẹ ẹ má lò ó nítorí pé tó bá jẹ́ pé òka kan bẹ lọ́wọ́ tó jẹ́ pé òka yẹn ni wàá ní jẹ́ kí ẹ lóyún àwọn ṣẹ́fì mi sọ fún mi nísìnyí létí pé ṣẹ́ṣẹ́fì ẹ̀rẹ̀gbẹ́ nù nawaqidul islam Sheikh wa Muhammad bin Abdul Wahab nígbà tó ń sọ nínú àwọn nawaqid wọn ni àṣẹ́ṣẹ́fì wà mí sọ́rọ̀fù wà láàpù gbogbo tó bá ti jẹ́ ìran ìdán ìdàndán èèwọ̀ ni o inna Allah ta'ala lam yaj'al shifa'akum fima harrama alaykum ìntọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ kò lè jẹ́ ọ̀nà àbáyọ sí wàhálà tàǹkọ̀jú ẹ̀fásàlù alàdíkiri in kuntum la ta'lamun ẹ jẹ́ ká bèèrè lọ́rọ̀ àwọn tán nímà àwọn nǹkan tó jẹ́ nǹkan tí yóò bá gan wà tí ò lẹ́bọnú tó jẹ́ pé àwọn èèyàn máa ń sọ tó sì dáwọn tán ní ìrírí ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ ní pàtàkì jùlọ tó jẹ́ pé ìdí tá a fẹ́ fi ṣe ìdí tó bá ṣẹ̀rí àmọ́ ni barakallahu fikum. Mọ̀lọ́ kẹrẹ̀. Alhamdulillah, ìjókòó yìí, wọ́n ní ká máa gbọ́ yí pé part one ní àwà yìí. Ẹ̀torí gbogbo béèrè tẹ́ ń kó ránṣẹ́ yìí, aago mẹ́rin a lẹ́nu ẹ̀. Bọ̀tá sì kò tá a fẹ́ sọ̀fẹ́ndì ẹ̀ bá ti tó. Ìbí bá kàdé, insha Allah. Na'am oníbèrè béèrè pé ọ̀pọ̀ rẹ̀ wọ́n ní ọkùnrin tí ó ṣe pé tọ́lẹ̀tọ̀ kí ọkùnrin tó bá ti ní tálejò àwọn ọ̀rẹ́ rẹ̀ bá ti wá bá kó a máa sọ fún ìyàwó rẹ̀ pé kó lọ kí àwọn ọ̀rẹ́ ẹ̀hún àbí kó sáà fún wọn wípé òun gbọ́ pé wọ́n ń perú ọkùnrin bẹ́ẹ̀ ní dayus pé kí ni jẹ́ dayus gangan pé kí làwọn characteristics àwọn tá a fi dá ọkùnrin tí ò ní owú lára mọ̀ gbèsè yẹn náà wà nù. naam ẹni tó ń pè ní dayus fáànà bí sọkọ ní wàlùjọ́nà ọlọ́kùnrin tó yẹ pé tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó ní pàtàkì jùlọ ní tó ní ṣe pẹ̀lú ẹ̀rù tó ní ṣe pẹ̀lú ọmọ ìlú àbí ìyàwó àbí títí dílé obìnrin tó jẹ́ pé tó bá ń ṣe ọkọ rò ní oníhànẹ tó jẹ́ dẹ̀ yóò fún mi fàkójúwe obìnrin tó ń ṣe tabarruj tó jẹ́ pé ó máa ń fi ọ̀ṣọ́ rẹ̀ ó máa ń fi hàn àbí obìnrin tó jẹ́ sálfà nínú nìsa obìnrin kò síbi tí ò ti lè sọ̀rọ̀ kọkùnrin ó tó ọgọ́rùn-ún báyìí yóò máa lọ yóò máa bọ̀ láàrin wọn ni wọ́n ti dààmú látara ọ̀rọ̀ látara àgbóyà o lè dálkọ̀rù ẹ̀já dálkọ̀rù fande gbogbo táwọn ṣèkì máa ń sọ èmi ó sọ wọn ṣèkì kò rí bẹ́ẹ̀ àwọn kan yín wọn àdádùn o òun dójú ti ìyàwó ẹ̀ òun dójú tọkọ ẹ̀ bẹ́ẹ̀ lórí ìjẹ́sí pé ṣèkì yọ̀ǹda fún ẹ obìnrin tànà bí yọ̀ǹda fún tó tó sọ̀rọ̀ ló sọ̀rọ̀ ní eid abẹ́ẹ̀kọ́ àṣẹ́gà aláìjújọ́ tẹ́ ń sọ yẹn <laughs> báwọn ọkùnrin sódodo ọ̀rọ̀ níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ irú àwọn tọkọ ẹ̀ náà tó ní àwọn ní confidence dayus nìyẹn wàláàjà kọ̀rọ̀ ọjà ọdún jẹ́ kò síbi tí ì lọ kò sí tí ò sọ hangout ní fìtínà tó àwọn obìnrin hangout tábà hangout ń bàdàn ó wà ń hangout ní wọ́n ní kí hangout sílé ọkọ yín hangout káàkiri ẹ̀wọ́ àwọn coaches kan tí ò ṣe sáánù ẹjọ́ ìbọ̀lẹ̀ ti rírọ̀ ẹ̀nà ẹ̀sìn wa. so intan pè ní adayus òun nìyẹn ǹjẹ́ kọkùnrin sọ pé kí obìnrin kó lọ sáàbù kíyàwó lọ sáàbù àwọn ọ̀rẹ́ sókó sí ní nǹkan tá à ń pè ní dìyàsá pé ọkùnrin yẹn ó jẹ́ tó jẹ́ pé kò dáàbò bo ọmọlúàbí ara rẹ̀ lára ìyàwó só kó síbẹ̀ àbí kò kó síbẹ̀ kò lè jẹ́ fúnkún ẹyọ kan nídájọ́ yẹn ó ní nígbà míì ṣe rí àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n àwọn ọkùnrin tí wọn ò tọkùnrin wọ́n pọ̀ ọ̀hún ọmọ kan ládùúgbò bíi àbúrò wa ni kìí sọmọ ẹlẹ́sìn tó wà ń lọ pẹ̀lú ìyàwó ẹ̀ níjọ́ kan òun gbọ́mọ dání ìyàwó wa wọ ó wọ ṣòkòtò àti ẹ̀wù tó há gádígádí máa lára mo á pè mo ní wa lágbàjá tó tọ́ èyí sàfà rẹ̀ ó ń kírun ẹ̀mù páwọn èèyàn bá ń wà kí lòun ìyàwó náà oníyàwó òun mo ní bó ṣe rí ó sì yàtọ̀ sáwọn tó máa ń sẹ́wọ́ sí mo ní ó ronú jinlẹ̀ o ó ní o èmi ò sọ pé kó sàfà bíi tèmi o. ṣùgbọ́n èyí tó ń ṣe yìí kò sí làákà ń bẹ̀ fún wa àti ìyàwó ẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn àbúrò wa tó jẹ́ pé tíyàn bá bá wọn sọ̀rọ̀ wọn àtúndọ̀ ọ̀dọ̀ mọ́ kìíyàn lọ́la ẹ̀rọ àbúrò bá ní yóò kàbù. so àwọn èèyàn wà bẹ́ẹ̀ ó dìpẹ́ǹd lórí àníyá rẹ̀ ẹlòmíì tó jẹ́ pé ìyàwó rẹ̀ ò bójú yóò wà bẹ́ẹ̀ káwọn ọkùnrin mọ̀ pé ah, ìyàwó òun fàn. àwọn obìnrin tán àwọn ọkùnrin tán dáadáa bẹ́ẹ̀ yẹn wà ó tó jẹ́ pé kò ronú straight mọ́ tóbìnrin bá ti mọ irú yẹn nínú ṣẹṣẹ ọkọ ẹ̀ wala ta'awanu ala al-ismi wal-udwan wala ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq tóbi nǹkan tó lọ́wọ́ bá ní kí àwọn obìnrin máa ṣe kí lọ́wọ́ sọ pé wala yadribna bi arjulihin li yu'lama yukhfina min zinatihin tóbìnrin bá ń kọjá lọ olúwa ní kí wọ́n mọ̀ fẹsẹ̀ lulẹ̀ kó mọ̀ jẹ́ pé àwọn èèyàn ó mọ̀ fura pé ọ̀ṣọ́ kan ń bẹ nínú àwọn ọ̀ṣọ́ tán máa ń lò sára tó bá ti wá fẹsẹ̀ jálẹ̀ àwọn èèyàn ti mà ó tàn gbogbo nǹkan tó bá lè bímọ sádà tó bá lè bí fìtínà tó àdọ̀dọ̀ àdọ̀dọ̀ dáláyè àdínú mabniyun alẹ́lmasọ́ọ̀lì ṣe ìjálbìhà wà dáfù ilé kọba ìṣe òfin nìyẹn gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan mùsùlùmí tí pa fìtínà ìsìláàmù ọ̀fẹ́ kápẹ́ sábàbí yẹn ni ọkọ rẹ̀ fi ní kó lọ ó fẹ́ fi ṣe bí àfihàn á eléyìí ẹ̀ṣẹ̀ ni kó ṣe nà sí àfọkọ kó má ṣe. ṣùgbọ́n nígbà míì ó lè jẹ́ pé bóyá látara sábà bíi pé tàṣà dùdú lè wà lárúbìnrin míì nígbà míì tàbí sùúl adab nígbà a nínú àwọn obìnrin mùsùlùmí sheikh al-Albani wà náà àwọn àhàdìsí wà náà adábù zifa so a máa ń rí nínú àwọn obìnrin mùsùlùmí tánàbí olóòbá tó jẹ́ pé wọ́n present oúnjẹ fanabi wa sallallahu alayhi wa sallam kò sí kàtó bọ́ǹdé lẹ̀ tó bá ti jẹ́ pé ó bá ti wọ́n tó yẹ kó wọ̀ sára tó sì jẹ́ pé inda amnil fitna tó bá ti fitna bọ̀ èyí tó dáa jù fọ́kọ́ tó gbé ní táwọn apá máa ń bèrè pé wà àlìtú máa ń fitna ṣé irú àsìkò tá a wà yìí ṣé fìtínà náà èèyàn sì lè fọkàn balẹ̀ sí i níbi tọkùnrin ti ń wà nílé tó sì jẹ́ pé ìyàwó rẹ̀ wọ́n jọ jókòó báyìí ìyàwó sì máa bọ́ ọkùnrin mi sọ̀rọ̀ ń ta so èmi yẹn lèyàn ṣe fitna lèyàn fọkàbalẹ̀ fitna fún so èyí tó dáa dùn ni pé wàsálàmàtú láyà àdìlú àṣẹ ni kò sí nǹkan tó dáa bíi kálàáfíà wà kó má fi fitna ẹ̀rí ọkùnrin ẹ jẹ́ ká gáìdì àwọn ìyàwó wa bá àròkà lọ fi kún. náà ǹjẹ́ sẹ́yìn fún mi lọ ọ̀kẹ́ ká tó ka ìbéèrè léyìí àkọ́kọ́ gba wá sí a bá wà nípò pé a níyàwó ju ẹyọ kan lọ tá a bá ń gbọ́ àwọn abéèrè ń bí kéèyàn má rò pé ìyàwó rẹ̀ ló kọ́ ìbéèrè tó wà ń bí tí mò ń jọ síra wọn àdèmọ́ wà very careful tí èmọ́ wà béèrè ìbéèrè tán bí kínú ilé ọmọ lọ dàrú àìmọye pẹ́sàn tí mi ò dẹ̀ ní kàn bí tó yẹ pé àwọn bíi mẹ́ta lè wá ọba mi tá a bá parí program pé àfọ ìṣe dáadáa ẹ̀ ká fẹ́sẹ̀ kù àdẹ̀fẹ̀ kí lè dàrú. so nídìí bẹ́ẹ̀ um, gbogbo ìlà bá ṣe ń kà á bó ṣe wà ń bí náà ni àfi tí ò bá dáa tó tá a tún ṣe kó dáa jù bẹ́ẹ̀ lọ. jazakumullahu khairan. naam àlọ́rọ̀ ring family planning tí wọ́n sọ lẹ́ẹ̀kan ẹnìkan pè wá láti èsì kan tí màá kan ká má tún dá àwọn àfa wa láàmú. ọ̀rọ̀ ring eh, family planning wọ́n ní. Ah, ó ní is a medical term tí wọ́n máa ń lò nínú family planning is a type of family planning tó wà. bọ́n tó jẹ́ kí ìbéèrè yẹn kú lọ bẹ́ẹ̀ ni pé àwọn náà ti try gbogbo medical family planning. Hmm. wọ́n ní irú eh, range family planning in medical terms wọ́n ní ojú ara obìnrin máa ń ìsáṣẹ̀ sí. bọ́n oníbèrè yẹn ti ó ti expect kí gbogbo anything medical gbogbo àná yorùbá lè láti mọ̀ wípé nílẹ̀ yorùbá yorùbá máa ń fi nǹkan kọ́ tí wọ́n sì gbà pé yóò máa ṣiṣẹ́ nínú ara bẹ́ẹ̀ náà ló ká tí ó di pé tọkùnrin bá súnmọ́ obìnrin dídá akọ́mọ̀tì ọkùnrin mọ́ àbí kọ́mọ̀ lè ntọ́ba sí kọ́mọ̀ dòyún irú yẹn làwọn afáwọn sọ. Hmm. bọ̀ tí if there is any eh, medical planning system tó ń jẹ́ ring medical planning tó ní í ṣe pẹ̀lú insertion tí wọ́n fi sí ara obìnrin ẹ̀yẹn medically is allowed tí o bá ti ní side effect kò sì tí ò ní í ṣe pẹ̀lú ara afòkásọ́wọ́ oyún ò dúró ẹ̀ mọ̀ ìyẹn ni àwọn àfáà sọ ń bí bàjẹ́ jazakumullahu khairan náà. oníbèrè béèrè pé ẹ dákun ẹni tó ní ìyàwó jẹyọ kan lọ tí wọ́n ṣe pé ọ̀dọ̀ àwọn bíi méjì àbí kan ló sì sí ẹ̀tọ́ pa àwọn ikú torí ìgbàlérò pé ẹnìkan ran ẹbí lọ́wọ́ kan bá stọ́pù ẹ̀ àbí pé sọ́lẹ̀sọ̀ kó ṣe pé ìyàwó kan ní ọmọ dìktéètì fún ọkọ oorun méjì ní kẹsùn ní ọ̀dọ̀ lágbájá ọ̀dọ̀ tèmi mẹ́rin kẹsùn tọkọ sì ń tẹ̀ lé lórí ilé ìsúdà. náà bí zakumọlọ ọ̀hẹ́rọ̀ ni ẹ̀rí pé ìgbà tí mo ń ṣàlàyé nípa àwọn àwọn nǹkan tí a pè ní mashakil tá a pè ní problem yẹn ọ̀kan tó jẹ́ rábẹ̀rẹ̀ ní tasalot ẹ̀dá pè ní tasalot ni pé ìjẹgàba nígbà míì àwọn obìnrin máa ń jẹgàba lórí ọkọ wọn kò súnsán àwọn ọkùnrin tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n lẹ̀ nítorí kí n sọ pé àwọn ọkùnrin tó lẹ̀ ni pé ọkùnrin tí ò lẹ̀ gan-an ẹ gbọ́ dáadáa o wàláì obìnrin lè manipulate ẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì ní ma ra'aytu wa aqli aglaba li lubbi bi lubbi min mi ò rí ẹnìkan tó jẹ́ pé tó ń ti pé kò lè kí ọ̀run pé lóṣù Ramadan kò lè gbá pé kò sọ́jọ́ tó fẹ́ ó túnmọ̀ sí pé ṣe wọn pé àwa ń sin lọ́run lọ òun dọlidé látara pé ń ṣe nǹkan oṣù àbóbímọ́lé arábìnrin mi rẹ̀ tó jẹ́ pé kò pé tó bá òun náà lẹ́sìn kódà kò tún pé ní nílàákàyè náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tó lè dààmú ọlọ́pọlọ tó tó ẹ̀yin obìnrin inna kayda kunna azim obìnrin kan ẹgbẹ́ sọ pé mi ìfẹ́ kí tọ̀rí ifá pọ̀ nínú lẹ́kṣọ̀ gangan obìnrin kan ó fẹ́ darin wọn àti ó fẹ́ darin ọkọ rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ ro torí pé ó wù ú pé yín tó wà pé sísọ tó wà kẹ ní nǹkan tí mo sọ yìí ó wò pé ọ̀rẹ́ yẹn influence tó ní lórí ọkọ òun ibi tó ń su ọkọ òun mọ́ yóò tún pọ̀ mẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tí ó wàá ṣe fìtínà láàrin wọn ó wá sọ fọ́kọ rẹ̀ níjọ́ kan tọ́jọ́ ń sọ̀rọ̀ nínú ilé onípe ah abú pé kí ló fi ẹ̀bá bí pé ọ̀rẹ́ ẹ̀ ti yín tí wọ́n bá ti rí ìyàn ibi kan mọ́ ń wò rí ọ̀rọ̀ ṣe bí ẹkùn òdọ́ tí wọ́n bá ti rí ìyàn ibi náà ni wọ́n sábà máa ń wò báwa sábà ráwọn ṣèkè wa ìgbà àyà ni a náwó sí o kẹrin lọ́sọ̀ òkè ni a náwó sí o ìgbà àyà àyọ̀lẹ̀ ẹ̀fọ́ technically n tó sòpin àwọn méjèèjì nìyẹn ó bẹ ẹ̀mí ọkọ̀ jẹ́ pátápátá inna kaydakunna azim inna kaydakunna azim ṣé ní ti ọkọ̀ tó jẹ́ ọlọ́pọlọ ó borí àdínkù borí ẹ̀ ló jẹ́ pé anabi wa sallallahu alaihi wasallam ni ma taraktu fitnatan ma taraktu ba'di fitna adarra ala rijal min an-nisa tí wọ́n bá ní fìtínà tó lè na ọkùnrin jẹgba lọ obìnrin ló ń jẹbẹ̀ wọn. àwọn tọ́lọ́ ń bá rọ̀ fún èèyàn nínú wọn kí wọ́n máa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ni. tó ló jẹ́ kí n wá síbi pé eh, manipulation ọkùnrin obìnrin lè ṣe fọkùnrin Ambili tà sí pé ọkùnrin tó lẹ̀ ṣẹ̀gbẹ́ tọkùnrin bá ti tún alẹ́ ń tiẹ̀ ṣẹ̀gbẹ́ ìyá tiẹ̀ dọ́bùdẹ́ka ni ìyá rẹ̀ dọ́bùdẹ́ka òní tó ń bá ti jẹ́ ẹni tó jẹ́ pé ó lẹ̀ mo ti dàdé abala ibi tí mo fẹ́ lọ gangan níbi question tóbìnrin máa dictate mo ní tọ́sánlùt tọkùnrin bá ti lẹ̀ ó pọ́ fún mi kóbìnrin tọ́sánlápọ̀ lórí ẹ̀ obìnrin ni ó mọ ọkùnrin ni ó obìnrin yẹn ni ó mọ manipulate ẹ wà láìkò sinimá nínú nǹkan tó wá máa ń fa manipulation òun náà ni pé tọkùnrin bá ti ya alákùnjẹ tọkùnrin bá ti ya alákùnjẹ ìdán pẹ̀lú alákùnjẹ òun ni pé obìnrin lè ní láàrin jọkùnrin lọ tọkùnrin bá ya alákùnjẹ pẹ̀lú pé ó ní yẹn obìnrin yóò máa kọ̀ǹtró rẹ̀ ilá yasha Allah kò wọ́n nínú obìnrin yóò máa yóò máa ná fọ́kọ tó máa pọ̀pọ̀ ní tí ò ní fẹ́ dictate pọ̀pọ̀ mo ní kò wọ́n. lọ́yẹ́ bẹ́ẹ̀ ìní nínú wọn ganan tẹ́ bá ṣọ́ àfikún yóò ní èmi ẹsẹ̀ Khadija ọkọ mi ní ìsọ ànàbì èyí tó ń sọ ni pé bàbá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wàá ní ìmọ̀ràn fún ọkùnrin yẹn ìmọ̀ràn ni pé kún rọ̀ jùlẹ̀ ni kun rọjùlá be a man. bá sọ pé àìlówó ló pani ló kọdà mr àbí chief òní òní sí mbẹ nítorí pé ọlọ́wọ́ bó bí ọ lórí gbogbo àwọn tó kó jọ ẹni anabi wa sallallahu alayhi wa sallam anabi ni man kanat lahu famala ila ihdahuma jaa yawm alqiyamati wa shiqu ma'i anábìlẹ̀ tó bá níyàwó méje àbí jù bẹ́ẹ̀ lọ tó wá sì sọ́dọ̀ ọ̀kan jù kan lọ bí wọ́n nítorí àkúnjẹ àbí torí pé kò fẹ́ wàhálà ẹlòmíì ìyàwó ni ó mọ dikite ìyàwó kan ni ó mọ dikite pé kó má bàa fa wàhálà ó fi síbi ìdí ààyè tiẹ̀ ni. hudud nítorí mo fẹ́ sọ níbi abẹ́ hudud ni pé kóbìnrin mọ́ béèrè ẹ̀tọ́ tí èsì tiẹ̀ ẹ jẹ́ kí n sọ secret kan fún yín tí máa ń ṣẹlẹ̀ ó ń wọ́n nílé oníyàwó méjì mẹ́ta tí kì í ti ṣẹlẹ̀ kí ni secret náà tá a bá fẹ́ obìnrin ní ọlọ́mọge tí ò lọ́kọ rí ọjọ́ mélòó lálò pẹ̀lú ẹ̀ ọjọ́ mélòó ọjọ́ méje ká tó máa pín ká tó máa pín oorun lọ ní déédéé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tóbìnrin bá di obìnrin tó jẹ́ pé ó ní tàṣà lótò lórí ọkọ yìí láàrin ọjọ́ yẹn kọ̀pọ̀ nínú àwọn ọkùnrin tí wọ́n parí ọjọ́ méjèèjì pẹ̀lẹ́ fẹ́ ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín o mo ti rí experience obìnrin tó yọ̀ǹda nígbà tó rí bí ẹni tó ń bá ń lé bó ṣe ń ṣe ọwa ni àbú àbí bàbá ẹ má jẹ́ kí màmá òkú mo fún ọ lọ́jọ́ méje ọjọ́ méjèèjì ìyá náà sì gbà á sẹ́rí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o inna li sahibil haqqi maqala sẹ́rí ẹ̀sìn wa ẹ̀sìn pínrin láàrin ni o ṣùgbọ́n tá a fẹ́ bèrè ni pé ìyàwó tó yọ̀ǹda ọjọ́ méjì yẹn ṣé kò ṣe under duress ṣé kìí ṣe bẹ́ẹ̀ pé òun ti wọ̀ ná tóun ò bá sì gbà ìyá ìwọ lè jẹ́ kó ń gbádùn ọkọ òun náà tó bó ṣe wà ń bí náà bí wọ́n ṣe ń pè é ó ń rí ẹrù lára ọkọ. chief of the product jẹ́ ní sọ́dọ̀ pé mi ì mọ báwọn ọkùnrin ṣe jẹ́ ọkùnrin mi ì mọ ó wá dàbí ẹni pé kí wọn bàbá wa padà wá tún akọ́lẹ́kọ̀ọ́. afa tí wọn bá jọkùnrin ẹ má rò pé báyà tó ṣe bàdàn mo ti wá ọ. mo fún wọn nílé ń bì mo fún wọn náà nílé ń bì ẹ̀ẹ́dúnra yín ó wá kú láàyè rẹ ó wá lọ gbálẹ̀kùn tẹ́lẹ̀ ní àsìkò tí ò yẹ kó mọ gbálẹ̀kùn kò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ bàbá mi kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi náà bíkọ́ ó ti mọ̀ pé tó máa ti ṣe bẹ́ẹ̀ àbùkù olóròǹbó ni ó tẹ̀lé gbogbo tó tutù tẹ́lẹ̀ yóò máa gbóná pé ó ti fojúùd ààlà báwo lobìnrin ṣe lè ṣe tó fi lè búyọ ọkọ ìwọ kò lè dẹnu kalẹ̀ ń bẹ́ẹ̀ sojú obìnrin part two bọ̀ ẹ máa láyín kí ẹni sóríire ni olóòjì asóríire papọ̀ tó bẹ bá ràn ọkùnrin ní ọkùnrin níjọ tó máa lówó lọ́wọ́ yóò tún á ya dìdìrin owó ó tún ya dìdìrin pẹ̀lú owó kò wá kó wá kí káàkiri ọba ṣe máa ń ṣe ní tí mo ń lọ ní pé ṣẹ́mọ̀ àwọn nǹkan tí mo sọ ó lè fọ́ ni a máa dá síyàwó ẹni ni a sì rápẹrẹ gbígbẹ̀ lára nẹ́bì ìjọba nẹ́bì wọlé torí pé yàwá ìṣà ta àwọn kọ́tìn tí ò yẹ kó ta tó láwòrán in tó máa ń tutù gbóná jóná yàrá ìṣàtìmọ̀ pé a ọ̀ràn ti dé kí ló ṣe ó pèrè padà ọkùnrin gbọdọ̀ ní jókà tó jẹ́ pé yóò máa dá ìyàwó padà sí di nígbà tó bá ti hàn pé èyí ṣe aláníyàn burúkú tó ibi mo ti lọ òun ni pé ẹ jẹ́ ká gbìyànjú àwọn ọkùnrin ẹ jẹ́ ká jọkùnrin ibi tó padà sí náà nìyẹn o fásádà nìṣá sí ìnàtàṣá alàrìjà àwọn obìnrin yawọ́ nígbà táwọn ọkùnrin nígbà tí wọ́n dẹwọ́ níbi ìjọkùnrin ni o. Ndị ń sọ yìí pẹ̀lú hikma pẹ̀lú adel pẹ̀lú hikma pẹ̀lú déédéé pẹ̀lú rahma pẹ̀lú àánú náà ni o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹnìkan ò kọjá alẹ̀ lọ́dọ̀ ẹnìkan ẹ jẹ́ parí pẹ̀lú kíso ọmọ sálàmù nígbà tí fẹ́ ọjọ́ mẹ́ta ló yẹ ká lò pẹ̀lú anábìrin wà o kò sí kan tó jẹ́ kí ó sọ ọ́ dẹni ẹni yẹpẹrẹ lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ o anábìrin ti ń bá bí ń lò o kí nìyẹn ó wà ní ọ̀fẹ́ ìyàwó wà lọ́dọ̀ ìyàwó lóòrùn à ń ọ́ pé ó mú kódà kó jẹ́ nu ọ̀dà kan náà ó wá dìde lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tuntun ó wá lọ kí ní fa fọ́múlà yẹn jọ́ta obìnrin bá wá ó wá lọ fọ́dọ̀ ìyàwó kejì wọ́n ti wín ènìyàn bẹ́ẹ̀ ò ní lọ ẹ̀ẹ̀mọ̀ ó kà pèpè ya ó mú ẹjọ́ kí ló ṣe yín ìṣàlá ọlọ́mọ yín lẹ́yìn lọ́la èmi ló jìrì. ní fẹ́ràn onígbàjẹjọ fún àríkẹ́ tó o bá ti lọ o ti fi o ti fi ń tẹ́ ilé ìrújú lànà ẹ sì màdí gbogbo sọ pé sábà sọ pé ọkùnrin ọ̀tọ̀ ní akọ́ńbàbù ọ̀tọ̀ lọ́kùnrin gan ẹjọ́ sẹ́rí gbogbo nǹkan tá à ń sọ yìí ẹni tí ò bá ti ní ọgbọ́n àtinúdá tí ò sì rẹ́ni tí ó kọ́ jọ ìwọ àti mẹ́mì ẹ̀jọ̀ máa dádùn lọ. kí wọ́n jẹ́ dádì táwọn jẹ́ irú ẹ̀ wà lágbo súnà ẹ mẹ́ta wà láàmú ẹ fìtínà ayé barakallahu fikum ọ̀fikún náà ní sọ́ọ̀kùn ọ̀rọ̀ ọ̀kẹ́rẹ́ ẹ dákun gbé àbọ̀ ẹ̀kọ́ lọ ọ̀rọ̀ ìkan yẹn wọ́n ní ìjẹ́ wa faramọ́ plan ni gangan gangan sọ yìí. so wọ́n ní torí bá a ti sọ yìí tá a sọ ni pé a ti àjàzà àwọn medical ways of family planning. so then bóyá kẹ̀kan bá ní kán mọ́ sí náà ni. oníbèrè tí wọ́n á béèrè pé ẹ̀jọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú ilé ọ̀yẹ́ ọkọ tí wọ́n bá sọ pé láàrin ọkọ àti ìyàwó ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn àbí káwọn kó dé ọ̀dọ̀ olórí ẹbí. so pèsè irú ìyàwó bẹ́ẹ̀ tó lè gbà láti fẹ́ ọkọ yẹn padà pé kọ́rọ̀ tó yanjú tọ́rọ̀ dẹ̀ ti yanjú láàrin olórí ẹbí àwọn ọkọ pé sírú ẹni yẹn tó sì lè máa fẹ́ ọkọ yẹn padà àbí báwo aláàlẹ̀ mọ́ àṣọ bírú olórí ẹbí yẹn ti jẹ́ islam náà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bá ń sọ̀rọ̀ islam ọlọ́ọ̀bá là Eh, hakaman من آله wa من آلها. aliha àwọn tó jẹ́ pé àwọn tí a lò gẹ́gẹ́ bí hakam ẹgbẹ́ a rí àwọn ìròyìn tó dáa lára wọn sẹ́rí iná mo sọ pé ìgbéyàwó gbogbo àwọn àyà tánàbí máa ń kà níbi kútùbà rẹ̀ àyà kẹ́kọ̀ọ́ àní bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ pọ̀ lọ́sọ̀gbẹ́sẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wà tí wọ́n ń sápamọ́ sábẹ́ tí ò bá ti sípa ọlọ́run ọba kò ní ẹjú kóbìnrin bẹ̀rù ọlọ́run ọba kọkùnrin náà bẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ yìí tó lórí ẹbí bá da tí wọ́n dá síbi ìṣẹ̀rẹ́ ọlọ́run ọba ẹjá ní nsọ ẹ̀tọ́ tí ò ń béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ àbí tí wọ́n náà ń béèrè lọ́wọ́ ìyàwó ẹ jẹ́ kí n mú example ọ̀rọ̀ travelling tá a sọ nípa al-ihmal kíkọkùnrin kó fìyàwó lè láì yà sí bóyá ó mọ̀ọ́mọ̀ àbí kò mọ̀ọ́mọ̀ ẹ dákun tẹ́ ẹ bá dé lọ́dọ̀ olórí ẹbí ìyàwó sọ pé àní ọlọ́run ọbọ̀ ó máa tó wá nàìjíríà káàbù máa bọ̀ tí ìbá ti lè lọ bá wọn tẹ́ ẹ bá dé lọ sọ́dọ̀ màmá àti àti bàbá rẹ̀ kí ni wọ́n dà tí wọ́n lè dá sẹ̀ríà tẹ́ ẹ bá dé lọ sọ́dọ̀ olórí ẹbí tí wọ́n lè dá sẹ̀ríà ìtàkùlọ̀ ẹ̀pẹ́ ọlọ́run ọba ẹ má lo loophole láti fi manipulate torí àwọn sábà ń ṣàlàyé wọn ni qada al-hakim la yuharrimu halalan wala yuhallilu haraman ìdájọ́ tẹ́nìkan dá kò sọ èèwọ̀ nínú òfin ọlọ́run dẹ̀tọ́ kò sì sẹ́ ẹ̀tọ́ nínú òfin ọlọ́run kò sọ dé wọ̀ níbo ni wọ́n ti yọ kọ́ìdà yẹn àbí dọ́bìtù yẹn ibi dá ti yọ ni ọ̀rọ̀ anẹ́gbọ̀n Muhammad sanabi sallallahu alaihi wasallam sọ pé ẹ máa ń kójà wá bá mi فلعل بعضكم ألحن في حجتي من بعض أو في القول ẹnìkan lè ní àgbékalẹ̀ kó mẹjọ́rù ọkùnrin mi ò mẹjọ́rù tí ìyàwó bá rojọ́ pa ọkùnrin mi ìbáyé nígbà mi àsìmọ́jọ́ kan yìí nígbà mi ẹ̀ẹ́dẹ̀lé ẹ̀ẹ́dẹ̀bí tẹ́ fẹ́ parí láàrin ìṣẹ́jú mẹ́ta ìyàwó ti rojọ́ tán ọkọ lè ṣe ìfẹ́ ráyè ẹ ti jọ torí pé tẹ́ẹ̀ bá ráyè ká lè padà wá ọ̀rọ̀ wà bàbá ṣe bí ìyàwó ẹ̀ anábì ní ó ṣe ṣe kẹ́nìkan kó mẹ́jọ pákéjì tẹ́lẹ̀kejì lọ fàákùdé ìlà òbí máa rọ èyí máa wá dájọ́ pẹ̀lú tí mo rí inú àgbékalẹ̀ wọn anábì lẹ́ni tí bá ṣe bẹ́ẹ̀ fún mo gbé ìkíkẹ́ náà mo gbé ògùn náà kalẹ̀ fún ilé lọ́wọ́ nìyẹn tó bá wò kó gbà tó bá wò kó kọ̀ tó mo fẹ́ lò ń bẹ̀ ni pé ẹ má jẹ́ kójó kíta àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ dájọ́ yẹn ìdákùdá ni wọ́n dá tó bá jẹ́ pé yẹn ni a sọ pé ittaqullah الله ọlọ́run ọba فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما fima shajara bainahum ìdájọ́ wa ká gbé dúró sí mọ́ṣáláṣí tó tá a bá da ní mọ́ṣáláṣí táwọn afáà da a lè gbé lọ ṣẹ̀ríà kọ́ọ̀tù ẹ jẹ́ kan fi ṣẹ̀ríà ọlọ́run kan fi da eléyìí dáa jù fún wa ṣùgbọ́n tó bá jẹ́ wí pé èyí tó fà sọ pé yóò dọ́dọ̀ lórí ẹbí gẹ́gẹ́ bí sheikh ibn sèmín ṣe máa ń sábà answer question wọ́n ní fi tafsil tó bá délé ó tọ́ tó bá délé kò tọ́ kápálà púpọ̀ yẹn ni kò tọ́ tó gbà tó mọ̀ pé àbòsí ni la fẹ́ lọ ṣe ń bẹ tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì yìí ni ó tọ́ ká sọ pé àwọn ẹ̀tọ́ kan wà tá a fẹ́ dè mọ́lẹ̀ fàpẹ́jọ́ nísìnyí wọ́n wá ní ọ̀dà nígbà tó ti wá rí báyìí náà olórí ẹbí tẹ́ ẹ bá fẹ́ fẹ́ padà olórí ẹbí Ghana ni wà ẹ̀yọ̀ ojú tí wọ́n Ghana wọ́n ti dá sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni pé èyí tá kọ́kọ́ ṣe fún ọ ò mọ èyí kó lè bà wá mọ èyí wọ́n á máa ṣe bẹ́ẹ̀ orúfù ni ó dáa aláàdàtú muhakama nírú àwọn masáyìlú báyìí lọ́jọ́ rí ti Sheikhul Islam Ibn al-Qayyim wọ́n ṣàlàyé kan nípa pé tá bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ àpá fẹ́ ṣe fatuwa wọ́n ni ma'rifatu nas pé ẹni tó fẹ́ ṣe fatuwa fáyàn ó dòdò mọ àwọn èèyàn kó mọ àwùjọ rẹ̀ wá ìlà in tí ó máa dá nǹkan tí ó máa ba nǹkan jẹ́ ni yóò sì correct nínú ẹ̀kọ́ tó ń kọ́ tó tó bá yẹ pẹ́ yẹn wọ́n fẹ́ fi di ètò kan mọ́lẹ̀ ni yóò bá níṣe sí yẹn tán bá ṣe nǹkan fún ọ téèyàn ò bá mọ iyì wọ́n wá gbọ́ ọ̀nà kejì náà ṣe ìyẹn ni wọ́n fún wa mọ̀ pé ó mọ iyì ẹ̀ báyìí lọ́gbẹ́ tó nígbà tó lọ Ghana kọ́rọ̀ tó yanjú ni tẹ́ ẹ bá ti lọ Ghana ọ̀ràn ti yanjú láti Ghana wọ́n ti mọ̀ pé o ò tí ì bọ́ọ̀lẹ̀ ń bi ìwà rẹ̀ náà nù bó téèyàn bá tiẹ̀ ní lọ pé ah, dádì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀jọ̀ a máa jẹ́ ìyàwó náà tí wọ́n bẹ̀ sọ fún ìyàwó náà pé ó dàbí ẹni pé òun rò pé ọkọ rẹ̀ ò ní ìyàn ìyàwó tó bá ń fi pàṣán ìyà tó bá fi ń na ọkọ ẹ̀ ọkọ òṣìṣẹ́ kọ́lẹ́kọ̀ọ́ púpọ̀ wọn lẹ́nu ní ìtẹ́bá fún pé báyìí ni báyìí ni báyìí ni tó bá tó dọ́dọ̀ ìyàwó ẹ̀ ibi tó tún ya ti bí dé yóò ní wà láyà aláyín tí sèkù sọ ó sẹmọ́ ọ̀la sẹmọ́ ọ̀la wọ́n ti lóòní gbọ́ ọlọ́mà san sèkù lẹ́fọn rẹ̀ ẹwà nílà kẹ́ a ní ayé alọ́jọ́ èrè o tó bá rí báyẹn náà tóbìnrin bá torí báyẹn sáré pé á ah, obìnrin yìí lè jọkọ ẹ lọ wọ́n wàá so obìnrin yẹn mọ́ bi tí yóò jẹ́ bí ẹ̀rù ibi tó le jùlọ wọ́n ní tó bá fẹ́ kú tán lọ bẹ bàbá lókè lọ bẹ wọ́n. ebi wọn ló yàdá ka o kẹta wà fún kanafa èyí tó fọwọ́ ara rẹ̀ fà máa sọ́ba kùn mi mọ̀ sí bá kí tàbí náà kásàrà àìdí kù. so méjèèjì yẹn máa ń ṣẹlẹ̀ níparí ètò oníṣe pẹ̀lú family planning òun ọ̀mà mi. sẹ́rí alákọ̀ọ́kọ́ òní pé sẹ́mi àlè òmùú bí màá tọ́ sí ha àlè òmùú bímọ kọ́ fìdí ha nǹkan ó dúró sórí àníyàn gbogbo àníyàn tó bá ti ní ṣe pẹ̀lú pé a fẹ́ ṣe tahdid pé à Thank you. Why not? bàbá yẹn wọ́n ní màmá wọn náà ti dàgbà wọ́n wá lọ sọ́dọ̀ ẹnìkan tó tún jù wọn lọ ní àdòlé níbi à mọ́rin ni ṣẹ̀fẹ́rú ẹ̀ wà màmá làwọn náà wọ́n mọ̀ pé nìkan ní màmí wọ́n ní mọ́rin mi à mọ̀mọ́ ti ṣeré sí i mọ̀mọ́ ti lóyún mo ti ṣeré sí i. Ìbàdàn mọ̀mọ́ ti ṣe eré sí i pé mo ti ṣe mistake ilẹ̀kùn ti mú mi lọ́wọ́ wọ́n ní ìyá ní kí ló dé wọ́n ní pé màmá ló ti sọ pé àwọn ọmọ ti lọ yọ màmá ní tó ṣe ọtí tèmi náà àjọ mi ọlọ́run ṣe wọn lálẹ́ àgbàríkà màmá èyí tó sọ pé kí wọ́n ilẹ̀ wọ́n ní méjọ́ jẹ́ náà lọ́wọ́ rẹ̀ ẹ̀dá àbúrò wọn àti àjọ ìṣúná ìṣọ̀lẹ̀ pọ̀lùbẹ́ ẹ̀gbọ́n ní kádàrá tó pa mọ̀mọ́ méjèèjì pọ̀ láti pèsè náà lé irú kí lè lé olúwa òyìnbó.